الحمد لله والصلاة والسلام على من لا تبعته أتاكو فعل سبحانه وتعالى تيوشي واني مسلم gẹ̀fọ́n محمد muhammad sallallahu alayhi wa sallam ètò ní ètò wa ìlànà alukur'an àti sunna eléyìí tí ó máa ń gorí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀wá dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ almadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ́ ní Ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún tù wá lórí afẹ́fẹ́ láti bá a tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí wọ́n bá a sọ ẹ jẹ́ kí àánú ká gbìyànjú pẹ̀lú ọkàn ẹni tó rẹ́dì láti mú àwọn nǹkan tí a bá ń gbọ́ tó ṣàǹfààní yìí lò bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. dájúdájú nínú ẹ̀bùn ńlá eléyìí tọ́lọ̀ ń bùn wa òun náà ni ẹ̀mí ẹ̀mí tọ́lọ̀ ń bùn wa òun àfúnsọ ni eléyìí tọ́lọ̀ ń fẹ́ ká sọ tí ò fẹ́ ká fìràrì ẹ̀mí òun àfúnsọ ńlá ni ẹni tó jẹ́ pé òun ló lẹ̀mí fúnra ara rẹ̀ àyè ò sí fún láti fi ẹ̀mí rẹ̀ fi wéwu á ń bọ̀sibọ́sí pé yóò wá sí kópa báwo wá lẹ lòmíì tí ó wàá máa sánà wá ọ̀nà àti gbẹ̀mí ẹlòmíì alìsíláàmù kò fara mọ́ o ọlọ́run ní wala tulqu bi aydikum ila tahluka ẹ má fi ara yín tira yín lọ síbi ìparun ara yín yín lọ síbi ìparun torí ẹ gbogbo ń tọ́ ó lè fa kó o pàdánù ẹ̀mí rẹ ìsìláàmù ò faramọ́ gẹ́gẹ́ bí àpèjúwe àsìkò ìgbà tí eh, àrùn coronavirus covid 19. ti ń jà bó ti ṣe ń jà yìí ó lẹ́yìn lẹ́yìn náà kó bá wa kakú ńlẹ̀ gbogbo ibi tó bá kù sí ọlọ́run kó bá wa kakú pátápátá. a rí i pé àwọn ìjọba ṣe nǹkan kan lófin wípé kónílé ọmọ gbélé ká sọ́ra fún àlùpọ̀ dàpọ̀ máwọn èèyàn pàápàá jùlọ tó ń ka wọn bá ti tó iye báyìí pàtó ya wọn ń dín yẹn kù wọn tún gbogbo nílẹ̀ akáyà tó lóye njẹ́ ọmọ gbọ́yé ni pé gbà lérò ni pé kálárọ̀ sọ́ra kálárọ̀ sọ́ra ibẹ̀ làlàáfíà wà fún gbogbo oníkálukú èso túmọ̀ sí pé má fetí pàlàbà ń tà ń sọ wọ́n sọ pé èmi ọ̀dàgùn láti ni nítorí tó bá dipò yíwọ́ wọn náà lọ́ọ́ da ìyá rẹ̀ jẹ o má fọwọ́ ara rẹ̀ ṣekú para rẹ̀ ìtọ́fà tó fi jẹ́ pé mùsùlùmí ló wà o ẹ̀rí pa àrọ̀ ata kété sílé lọ mọ́ṣáláṣí a sì ní kí kálukú máa ṣe sọ láti rẹ̀ nulẹ̀ rẹ̀ nítorí nǹkan ti ń ṣẹlẹ̀ tó fi débi pé àṣejúmọ́ àgámá kìí ṣe nítorí bá méjì ìjọba kan òun kan mọ̀ sí lọ ṣùgbọ́n nínú kájọ lúpọ̀ kájọ wà láyè kan náà ẹlòmíì lè ní lára tẹlòmíì ò ní mọ̀ tẹ́kẹ́rù rẹ̀ láàmà bára wa lọ́wọ́ pa ríra wa ti pa ayé ọ̀mára wa ní tà ọ èèyàn bá fi di pé òun náà rú lọ lé ni aburú ọba di tiẹ̀ lónà ọba tó máa pín lọ́fẹ̀ẹ́ lé àwa wá ní gbogbo tó bá lè fà á kéèyàn fara kásá arú àrùn bẹ́ẹ̀ má ṣe o torí pọ́lọ́ ni wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọwọ́ ara yín gbéra yín lọ síbi ìparun ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má fọwọ́ ara yín para yín o torí pálá àánú lọ́lọ́run ọba jẹ lórí yín ẹ̀mí rẹ̀ ọgbọdọ pa bí àpèjúwe ní ìsinyìí kéèyàn kówó bọnú kan kó wá jẹ́ pé èrè lèèyàn ti fọkàn sí fojú sípò wọn jẹ ṣùgbọ́n náà wọ́n bá ní kéèyàn pàdánù níbẹ̀ kéèyàn wá sọ pé ah nítorí mú òun pàdánù adúrò owó báyìí kí lóun tún fẹ́ máa dúró ṣe láyé òun yà òní para rẹ̀ nítorí pé ẹni tí ó ti kú wípé gbogbo ń tọ́ bàjẹ́ lónìí lè padà wá dáa lọ́la má para rẹ o àbẹ́ni tí wọ́n láwọn fẹ́ rọ̀ lóyè wọn ò tí rọ̀ lóyè ni wọ́n á sọ pé kò ṣẹlẹ̀ lójú ayé àwọn bàbá òun pé wọ́n rọ ẹnìkan nu wọn lóyè kò sì ní sojú òun pé wọ́n rò ń lóyè ikú yá jẹ̀sìn lọ lọ́ba lọ gbé oògùn èkúté lọ́ba gbé ní bá mú àbólòun ó sì gba ayé kan lọ́ba bára rẹ̀ ń bi tí ọ̀dà ó ṣekú para rẹ nìyẹn ọ gbọ́dọ̀ para rẹ lẹ̀sìn islam sọ sọ ọmọ pé nǹkan tó lè ṣẹlẹ̀ láyé tí wọ́n ń pè lẹ́sìn tó ní ikú yá jùlọ sọ ọmọ pé tó lè ṣẹlẹ̀ láyé ni wọ́n lè fọpọlọ gbé ló lè mọ báwo ní òrì kí lọ́ọ́ àmọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú sí ọ tó ń fi wọn sọ pé ikú yá jẹ̀sìn lọ ẹni bá mọ ní tí ó ṣẹlẹ̀ sóun lẹ́yìn ikú tọ́wọ́ àwò sí ẹ̀sìn tí ó ṣe é lẹ́yìn ìgbà tán bá rọ̀ lóyè tó wá rí i pé ní tí ó sùn lẹ́yìn ikú ọ̀sẹ̀ pẹ́rẹ́ sí ní tí ó sùn tí wọ́n bá rọ̀ ń lóyè òun ló lè máa da mọ́ràn kọ́ ló lè máa da alábàá pé ikú yájẹ̀ sí lọ kí lọ́mọ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú tó fi sọ pé ikú yájẹ̀ sí lọ ṣé tọ́ba ti wá kú ọ parí nù torí rẹ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ para rẹ̀ o wọn náà wà ń tajà ọjọ́ gbèsè wọn ń tajà fáwọn èèyàn àwọn náà ń kó sí ọlọ́dọ̀ pé àwọn ò ẹrù ti wá pọ̀ owó wọn náà ló fi ń ṣòwò lọ o sì kíyè sára pé gbèsè ni gbèsè ti gun gbèsè mọ́ ọlọ́rùn torí gbogbo ọjà tá ń ra kalẹ̀ tí wọn ò kó yìí ń jọ wọn bá láwọn fẹ́ kẹ́rù àwọn kò ní rọ̀ ọlọ́rùn gbèsè ti wá di gọ́bọ́ì so ẹni tó wá kọjá three million kalẹ̀ ó fẹ́ gba tiẹ̀ ó ní five million ó náà fẹ́ gba tiẹ̀ ó ní two million ó náà fẹ́ gba tiẹ̀ ó wá sírò owó ń lọ seventeen million ìwọ tó lẹ́ pò ní three million lákàǹtì àwọn àlọ́ gbé oògùn èkúté jẹ́ ọ̀pára rẹ̀ nítorí dájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tíyẹn bá fi ṣekú para rẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́wọ́ bó fi fìyà nínú na jahannam àwọn gbọ́dọ̀ para rẹ̀ nítorí pé ẹ̀sìn Islam nínú àwọn nǹkan àfojúsùn eléyìí tó mú wá òun náà ni à ń pè ní hifdun sísọ ẹ̀mí Islam wá wá ààbò fún ẹ̀mí ọmọ èèyàn ẹ̀mí kan ò ju ẹ̀mí kan lọ Islam fi sọ pé tí wọ́n bá fi lè pẹ́ nìkan wọ́n pọ̀ ni ẹ̀hẹ́n má lérò pé tí wọ́n bá pa ìwọ lè mú jẹ ìwọ gẹ́gẹ́ bíi ta ni wọ́n pa wọn náà ni nítorí tá a bá pẹ́ ni tó pààyàn ara ayé yòókù yóò rọwọ́ yóò rọwọ́ fi rọrí ẹnìkan àti dúnkokò mẹ́nìkan pé ń pa ọma ṣùgbọ́n ńgbà tó ti jẹ́ pé ẹni bá pààyàn ó mú jẹ gbé gẹ́gẹ́ bó ti wà láwùjọ tiwa àti tó ṣe pẹ̀lú míì náà yóò tún yá wọn lọ́wọ́ ìsìláàmù tí ó gbà kọ́ para rẹ̀ kọ́ gbà kọ́ pẹ̀lú mi gbogbo òǹyòwò ó lè dọ́pọ̀ pẹ̀lú èèyàn ìsìláàmù ọ̀gbà kọ́ pààyàn ìwà bú ìwọ ọ̀ràn lọ́ràn ńlá oníkéèyàn ó ṣekú pa ọmọlàkejì nítorí pé kíni ẹ̀mí tiẹ̀ ojú tiẹ̀ lọ so kí á ní áwọ̀ tó lè wà láàrin tó wá jẹ́ pé kò lè gba nǹkan kan ju kọ́ pa lọ ẹni tó sì máa mọ̀ tọ́fọwọ́ ara rẹ̀ pààyàn tààrà òun náà ṣe déédéé pẹ̀lú ẹni tí ò fọwọ́ rẹ̀ pààyàn tààrà àmọ́ rán ni lọ́ọ́ báyàn pààyàn ni ọ̀daràn làwọn méjèèjì apààyàn làwọn méjèèjì torí ẹ̀ ọlọ́ni wa katabna fiha òfin ọlọ́run gbogbo tíra rẹ̀ òun náà ni pé ẹ̀mí bá pààyàn pa ẹ̀mí náà nítorí bẹ́ẹ̀mí kan bá ṣe kú pa ẹ̀mí mi wọ́n pò náà nítorí ẹ̀ ni ọ̀rọ̀ pé ẹni tó bá pààyàn ẹ má pa torí tẹ́ ẹ bá pa òkú òdì púpọ̀ ẹ lọ tì má lé ni ẹ fi sẹ́wọ̀n gbére ẹ̀yin lẹ́ mọ bẹ́ẹ̀ ń ṣe ń ro eléyìí òfin ọlọ́run ní pé ẹni tó bá pààyàn wọ́n pa ni ẹ̀mí ẹni tó pààyàn kò lè wọ́n ju ẹ̀mí ẹni tó pa lọ ẹ̀yin wá ló kó òdì púpọ̀ ká pa ẹni tó pààyàn ní òní jókòó òdì púpọ̀ nítorí tá a bá ti pa ẹni tó pààyàn yóò tún yá lọ́wọ́ láti pẹ̀lòmíì nígbà tẹ sọ sẹ́wọ̀n gbére ẹ̀yin ẹ sọ pé ẹ foríjìn kọjáde kọ́ lọ́ọ́ máa gbatẹ́gùn ó ti tó bá náà ó ti sogun ọdún nẹ́wọ̀n ẹ rí i pé tí ẹnìkan bá tún ṣe kíní kan sí yóò tún pa àmọ́ tó bá yẹ pé pípa ni wọ́n pa ẹni tó pààyàn ààyè ò ní ṣí sílẹ̀ fún láti tún pa ẹlòmíì mà ó sì rọmi èèyàn lọ́rùn láti sọ pé ẹ̀wọ̀n gbére ni ẹ máa dá fẹ́ni tó bá pààyàn nígbà tó ṣe pé kèé bàbá tiwọn ni wọ́n ti pa wọ́n àti ìpàyà tiẹ̀ wọn ò pa lọ́mọ wọn ò pa lọ́kọ wọn ò pa níyàwó wọn ò sì pa lábúrò wọn ò pa lẹ́gbọ̀n tó bá jẹ́ pé àwọn ìyè kan tiẹ̀ àwọn èèyàn tiẹ̀ ni wọ́n bá ṣe kú pẹ́ nìkan nu wọn nítorí dájú ni pé kìí ṣe pípa kan lọ́ọ́ bá fi san ó lè fi pípààyàn púpọ̀ san òfin ọlọ́run ni pé ẹ̀mí bá pààyàn wọ́n pọ̀ náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá wá sì tún ṣe lófin wípé ẹnikẹ́ni tó bá ṣe kú pa ẹlòmíì láì jẹ́ pé onítìín náà jẹ̀bi ikú wípò náà ti pààyàn afẹ́ pasan ni tọ́ ọ bá fi lè pààyàn bẹ́ẹ̀ ìdájọ́ ọ̀rẹ́ ó dàbí ìgbà tó yẹ pé gbogbo èèyàn lọ pa. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run nínú ta kọ́lẹ̀ ó náà ní kí gbogbo ẹnikẹ́ni tó bá ṣekú pa ẹlòmíì láì jẹ́ pónítì náà ti kọ́kọ́ ṣekú pa ẹnìkan láì kò sì jẹ́ pónítì jẹ́ òbílẹ̀ jẹ́ ọlọ́run ní ìdájọ́ ẹni tó pa yẹn yọ dàbí ìgbà tí gbogbo èèyàn ló ṣekú pa ẹni tó bá wá yí ẹ̀mí kan tó jẹ́ kó kú ìdájọ́ rẹ lọ́dọ̀ ọlọ́run yọ dàbí ìgbà tó yẹ gbogbo ẹ̀mí lápapọ̀ ni torí ẹ̀ Islam ò ká máa ṣekú para wa o ìwà ẹ̀ṣẹ̀ ńlá oníkéèyàn ṣekú pààyàn àwùjọ Yorùbá à ń para ẹni kìí ṣe nǹkan kan tí yọ bá bàrà lọ́dọ̀ wọn kódà wọ́n tún máa ń fi kú lérí síra wọn tẹ́nìkan sọ pé wọ́n pọ̀ ọ̀rọ̀ wọn àwọn olùkọ́ àwọn mú ọkú náà ni so gbogbo eléyìí tó ń tì bá lọ kú kódà tó ṣe nǹkan kan sí wọ́n lọ dáràn pé ọlọ́pàá torí ẹni tó ti jà yẹn náà ti tó ó ti tó pààyàn ambọ̀sibọ́sí pọ̀ wá yàdá sí ambọ̀sibọ́sí pọ̀ yọ̀bẹ sí àbọ̀ ńlọ kìbọn ipò yìnbọn ẹnikẹ́ni tó bá ṣekú pààyàn lábẹ́ òfin ọlọ́run ó ti dáràn lọ́ràn ńlá àti pé pápá gan tó bá dájú pọ́ máa máa pa ni ó sì lo ohun tírú rẹ̀ lè pààyàn láàṣírí pọ́ páńpọ̀ ọ̀tẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run wọ́n pò náà sani o tọ́lẹ̀ mi tiẹ̀ kò jọ ẹ̀mí tiẹ̀ náà lọ. mùsùlùmí sí mùsùlùmí ọmọ ẹ̀yà ara wọn ni wọ́n ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ máa wá ikú fọmọlà kejì rẹ̀ kò gbọ́dọ̀ máa lépa ẹ̀mí rẹ̀ kò gbọ́dọ̀ máa bá a gbẹ́ kòtò ọ̀fìn pé kó lè bá a ṣubú jìn sínú ẹ̀ al-muslimu akhul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni anabi sallallahu alayhi wa sallam ó tún ní almuslimu man salima almuslimuna min lisanihi wa yadihi mùsùlùmí lẹni tí àwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tí wọ́n sì bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ táwọn mùsùlùmí ò bá ti bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tí wọ́n bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ irú mùsùlùmí wò ni wọ́n ò ń fẹnu bà tiwọn jẹ́ ò ń fọwọ́ bà tiwọn jẹ́ irú mùsùlùmí wò ni wọ́n so lábẹ́ bẹ́ẹ̀ gbogbo awọ yòówù ó lè wà láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹnu ni kí ẹ fi sọ àwọn olóye àwọn ọ̀maràn ẹnìkan ọba yín dá sí yóò sì parí ọ̀tàn pẹ̀lú gọlọ kọ̀tọ́kọ̀tọ̀nà kí mùsùlùmí ọmọ wọ́nà láti gba ẹ̀mí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kò sì tọ́ kí mùsùlùmí àti mùsùlùmí kan jọ yọ nǹkan ìjà síra wọn kó àwọn para wọn nítorí pé nínú hadith izaltaqal muslimani bisayfayhima falqatilu walmaqtulu finnar tí mùsùlùmí àti mùsùlùmí tó bá yọ̀dà síra wọn àtẹni tí ó pààyàn àtẹni tá a pa èkíní kejì wọn iná ní ọwọ́ àwọn sọ̀hábà ní agbọ́tẹni tó pààyàn báwo wá ní tẹni tí wọ́n pa wọ́n ní àṣebọ́n náà ń gbìyànjú láti pa ọmọ ìyá rẹ̀ ní ebélé ìyáwọ́ ni eléyìí túmọ̀ sí pé mùsùlùmí ò pa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì mùsùlùmí lè máa jẹ́ orogún orogún òwò pẹ̀lú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí ó wàá dàbí ìgbà tó ṣe pé ọwọ́ ẹnìkan nínú àwọn méjèèjì rókè ju ti ẹnìkejì lọ ẹni tó wọ tí ọwọ́ arókè tó ẹnìkejì yóò máa wá wá gbogbo ọ̀nà láti fi gba ẹ̀mí ẹni tọ́wọ́ rẹ̀ rókè yìí kọ̀tọ́ kò ṣekú pa nítorí tó bá ṣekú pa ó lè jàjàbọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ kódà kó ṣe pé kìí sípò yìnbọn kìí sípò sáládàsá láàké oògùn òfò náà lọ ń lọ sàṣì tó fi kú kò síbi tó lè gbàjàjà bọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù báyìí ti ṣe wà nìyẹn náà ọlọ́run ọ̀dálé ayé pàwọn èèyàn dọ́gba wọ́n dá àwọn èèyàn pé ẹnìkan ju ẹnìkan lọ náà ni ẹnìkan ò ní ju ẹnìkan lọ náà ni àmọ́ gbogbo orú àṣà yorùbá pé ọlọ́run ọ̀dẹ́nìkan kọ́ mọ́sẹ̀ níláárí Ah, bọ́lọ̀ bá dá gbogbo èèyàn polówó ni wọ́n jẹ́ bíi ti Dangote ta ni ọba máa bá wa ṣe dírẹ́fà ta lẹni tí ọba máa bá wa fàgbẹ́ ńgbà tí sálángà wa kún ta lẹni náà tí ọba máa bá wa da títì ta ni ọba máa kólè ká so gbogbo àṣàkáṣà yún kò nítumọ̀ ẹnìkan ju ẹnìkan lọ náà ni so oníkálukú wa náà ló sì mà ipò ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọkọ̀ àkọọ́lẹ̀ pé ẹnìkan jù ẹnìkan lọ náà ni kí wọ́n lọ fẹ́ máa bínú rẹ̀ sí kí lọ fẹ́ máa lépa rẹ̀ sí sórò pé tiẹ̀ dí tiẹ̀ lọ́wọ́ ni kódà tó o bá pa o lè tún ayakú rẹ̀ tẹ̀jú bó ṣe wà lọ tí ọjà yìí pé ṣé bóun rí ọjà tà díẹ̀díẹ̀ ní ìsìn ẹnìkan àti ìyàwájú rẹ̀ mọ́ torí di eléyìí kí lọ fẹ́ ṣekú pa sí kí lọ fẹ́ máa lépa rẹ̀ láì dá sí ìwọ náà tá ń gbé bá mi pa tá ń gbé wá bá bóyá àdá ló fi pa ni bóyá ban ni bóyá oògùn òfò náà ló sì sàṣì tó fi pa ó kú sẹ́ o ntísẹ̀ rẹ ọba fi jẹ́ sọ́tọ́ dáa ó náà ní kí ìwọ náà kọ́ wá wọ́nà tọrọ rẹ ó fi di àfàtì lọ́wọ́ kú tí wọ́n fi ní fàyè lẹ̀mọ́ tó fi jọ àwọn baba ńlá tiẹ̀ náà táwọn ikú mùsùlùmí ò gbọ́dọ̀ pààyàn mùsùlùmí ò gbọ́dọ̀ pẹ́ ìdí inú ló fi jẹ́ pé tá a bá gbọ́ ìsìláàmù yìí ṣé bá rí tí wọ́n ń ṣe jàgídíjàgàn ẹgbọ́n kí wọ́n pààyàn wọ́n ṣe kínní ẹ tí ẹ ní ronú lẹ́ẹ̀mejì láti sọ pé mùsùlùmí ò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mùsùlùmí ò sì gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ torí pé ara ní tí islam kọ́ wa nu islam ọ̀kọ́ wa rádaràda kò kọ́ wa ń pálapàla kò kọ́ wa pé kọ́ máa lépa ẹ̀mí ọmọlàkejì kọ́ máa wá bó ṣe gbà á so à ń bọ̀ sí bọ́ sí ọ̀rọ̀ wa ní ti tọrọ a máa lérí síra pé ń pọ̀ ó kù ń jò wá láyé bàjẹ́ báwọn tó bá jẹ́ pé ẹni tí ìwà àti ẹ̀tẹ́ ìjọ ń ṣe eh, gbódòǹró sọ tó bá pọ̀rọ̀ làákàì ńlọ́ba dà yín pọ̀ eléyìí ò tó ń tẹ́ para yín ó pé kó nà mú ìdí ọ̀rọ̀ tiẹ̀ kó fi rinlẹ̀ wíwọ náà kó sì mú àwíjàre ọ̀rọ̀ tiẹ̀ náà kó fi kalẹ̀ káwọn ọ̀jọ̀gbọ́n bá yín wò àbúrò máa wá dìsẹ́ à ń sọ̀rọ̀ làákàì wọ́n ń fura sọ̀rọ̀ rẹ̀ kọ́lọ̀ mọ́jọ́ jẹ́ pé bí a ń gànà bí a ń sẹ̀ hànà ń bẹ lọ́rọ̀ ẹ̀. bákan náà ọjà mi lówó ọjà mi lówó ó ṣe bí kí n lọ yọ àdáwà pé mo ní ìjọ lówó bọ́ọ̀ bá sì sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ yẹ kí wo ṣe ni pé tọ̀ nígbà tó ní mo jẹ́ ẹ rí i pé mo wá. náà ti sọ pé ẹ bá yáwó nítorí kọ́mọ̀bà di pé yóò dàríyànjiyàn yìí náà ni à ń bọ̀sibọ́sí pé nìkan mọ̀ á lépa ẹnìkejì tó bá sì jẹ́ pé obìnrin lẹ fẹ́fẹ́ tọ́lọ̀ ní kọ́ já mẹ́nìkan lọ́wọ́ àbúrò wa ṣe kúpa òun lọ́lọ́run ti kọ́ pé ọ̀fẹ́ obìnrin pọ̀ láyé jàre ọkùnrin náà sì pọ̀ láyé jọjọ sòkè á ní nǹkan náà tó lè dà wá pọ̀ tó fi wá jẹ́ pé kú láàmú wá fúnra wa kí ni tó lè dà wá pọ̀ tá a fi máa wá kú fúnra wa nítorí pé ìwọ ọ̀fẹ́ kù ṣebí wọn lè pààyàn ṣé wọn náà fẹ́ kó gbé dà kọjá ní dètí rẹ̀ ìwọ fẹ́ kú àbúrò máa ń sekú pọ̀ ọmọlàkejì ọlọ́run ẹlẹ́dàá wa ó ròyìn àwọn olùgbàgbọ́ òdodo kọ́lọ́run ẹlẹ́dàá kó sọ alọ́kan nínú wa ó ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar nínú ìròyìn wọn ni pé wọ́n pe nǹkan míì papọ̀ mọ́lọ̀ àwọn èso ọ̀sẹ̀ bọ̀ ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق wọ́n sì ṣekú pẹ̀mí tọ́lọ́wọ́n bá ṣekú pa rẹ̀ léèwọ̀ àyàfi lọ́nà tọ́tọ́ wọ́n ṣekú pẹ̀mí kàkà àfi lọ́nà tọ́tọ́ ọ̀nà wo lọ́tọ́ bí kápẹ́ nìkan jẹ̀bi ikú wọ́n á dájọ́ fún kíkẹ́ kí wọ́n pa ìwọ wá ní bàbá tí wọ́n fi dà lé lọ́wọ́ pé kọ́ bẹ́ẹ̀ lórí tó o bá bẹ lórí ń bẹ̀ wọn òfin lọ́pàá kéèsì wọ́n lọ́pàá irú eléyàn kò sí tó burú ń bẹ̀ wọ́n láyé zinun nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni kí wọ́n kí ṣe zina wa man yaf'al dhalika yalqa athama ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn àwà burúkú yìí tó ṣẹbọ sọ́lọ̀ àbóṣe kúpa àyàn àbóṣe zina yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ yudha'afu lahu al'adhabu yawm ọlọ́run ọba yóò ṣe ìyá rẹ̀ ní àdìpẹ̀lẹ́ ọ̀nà àdìpẹ̀lẹ́ tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà wa yakhludu fihi muhana inú nánà ni ó sì máa bẹ gbére kése lẹ́nu yẹpẹrẹ illa man taba wa amana wa amila amalan saliha tó sì gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó ṣiṣẹ́ rí fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat. وكان الله غفورا رحيما àwọn ìjà tú báyìí tí wọ́n gbàgbọ́ tí wọ́n ṣiṣẹ́ rí ọlọ́run ẹlẹ́dàá wa yóò yí àwọn àwà pálapàla ìwà aburú ọwọ́ wọn yóò bá wọn yí padà sí dáadáa aláforíjìn lọ́lọ́run tó bá foríjìn ní tán àtúmọ̀ akẹ́ni eléyìí wá nínú Suratul Furqan àyà kejìdínláàdọ́rin àti títí dórí ìtàádọ́rin bẹ́ẹ̀ lànà bí Muhammad sallallahu alayhi wa sallam pàkíyèsí wa lọ sídìí ká sọ́ra ká sọ́ra fún àti ṣekú pa mùsùlùmí ká sọ́ra fún àti ṣekú pa mẹ́ẹ̀yàn Ànábì ní ijtanibu sab'al mubiqat ẹ jìnnà sáwọn àwà méje tí máa kó parun báyìí ó wáá sọ àwọn nǹkan méjèèjì yìí nínú rẹ̀ ó ní wa qatlun nafsi allati illa bilhaq ṣíṣekú pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá ṣe pípa rẹ̀ léèwọ̀ nínú àwọn àwà tí máa kó parun báyìí torí ẹ̀ bàbá tí ń wa tírélà sẹ́yìn pé ìwà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀ wá fi ń dásà pé èèyàn mélòó ni wọ́n ti ṣekú paná rí ó dájú dàrán ni o torí pé tó ń bá ń wa mọ́tò ìwàkuwà lọ́ọ́ máa wà bí kò ti mu gbó kò ti mu tí nígbà tó ń gba stẹ́rìn mù ọmọ wa ṣe tánà di àwọn ẹni tí ń wọkọ̀ kéékèèké wọ́n lọ́ọ́ wọkọ̀ rọ́ wọn dà sí kòtò. Si ìwọ pẹ̀lú wọn lẹ́jọ́ sí kọjú sí mi ń kọjú sí ọ tó fi rún àwọn wómúwómú tọkọtọkọ àwọn afi ń ṣe fáàrí pé ó ti tó yẹ èèyàn bó tí ìwọ ọ̀rẹ́ mi tí wọ́n ti ṣekú parí pẹ̀lú tírélà tiẹ̀ ṣé wọn ọmọ pọ́lọ́ wọn bó gbé wa dìde ni lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà bẹ́ẹ̀ náà ni ìwọ tó ṣe pé ìwọ ni ọmọ bá wọn ṣaagùn pọ́ ìwọ lọ ogun àpèpá àpèkú látọjú oorun lẹ́ẹ̀tì pé tó bá ti lè dáhùn bá yóò kú ni àjẹ́ pé ẹ̀yin náà kẹ́ ẹ mọ́ kú má ni ìní ò fi dájú pé yẹ́s ẹ gbónu ẹ tún gbówọ́ àmọ́ tó bá jẹ́ pé kú ọ̀pá yín tẹ́yìn náà kú tíwẹ́ àjẹ́ pé sí ọ̀yin ẹ kú orí ibú ṣe ẹ̀mí ọmọ èèyàn ọkọjá ntẹ́nìkan lè gbà tí ó lọ lálàáfíà anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó tiẹ̀ ti fi hàn wá ó ní gbígbáyé gbádùn èèyàn gbígbáyé bẹ lálàáfíà ọmọ èèyàn ó ní í ṣe pẹ̀lú pé kọ́mẹ́tì pààyàn nípa àbòsí ni o ẹni bá ti ṣekú pọ̀ mọ́làkejì nípa àbòsí lọ́nà tí ọ̀tọ̀ kò lè gbáyé gbádùn mọ́ kò lè gbáyé lálàáfíà mọ́ nítorí pé ẹ̀mí tó o pa lọ́mọ àrùn wọn ní gbogbo gbà ó kù tí wọn náà gbé gbà làákàyè ò ní jẹ́ làákàyè mọ́ ọpọlọ rẹ ò ní jọ pọlọ mọ́ ọkàn rẹ ó máa fi gbogbo gbàdàrú ni ó máa rí onítàn lójúran àti nínú ọpọlọ rẹ ojú inú rẹ ò ní fọ́ sí gbogbo ìgbà ló máa rí kótó àtijọ́ gbẹ̀ndà kìyàmà tànàbí sallallahu alaihi wa sallam tó lẹ́ni tó máa ṣekú pa nípa àbòsí yóò fún ẹni tí ó ṣekú pa nípa àbòsí lọ́rùn yóò wá fọwọ́ rẹ̀ míì yóò fi gbé orí rẹ̀ lọ́wọ́ ẹni tí wọ́n ṣe kú pa yóò gbórí ara rẹ̀ lọ́wọ́ yóò máa sọ pé ayé rọ́bì sàlẹ̀hádà fi ìmà kọ́tẹ̀lẹ̀ rí olúwa mi bá mi bi eléyìí léèrè kí ni mo ṣe tó fi pa mí kí ni mo ṣe tó fi pa mí mo rò pé ó ti pèsè dáhùn de ìbéèrè ńlá ní ọjọ́ ńlá níwájú ọba ńlá lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmà kéèyàn ṣekú pààyàn lọ́nà tí ọ̀tọ̀ ó burú jáì débi pé apá kan nínú àwọn aṣíwájú rere wọ́n ti ẹ̀ ń wò pé béèyàn bá ṣekú pààyàn tó máa ma ṣekú pààyàn kò sí bó ṣe lè tọrọ àforíjìn tọ́lọ̀ wọn bọ́ àforíjìn torípọ́ náà sọ pé waman yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu. وأعد له عذابا عظيما ẹnikẹ́ni tó bá máa ma ṣekú pa mọ́mìnì ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fi sínú náà jahannam ọlọ́run ọba ó sì bínú sí ọlọ́run ọba ó lànà rẹ̀ yóò sì fi sínú yà eléyìí tó tóbi torí ẹ̀ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ méjèèjì tí abdullahi bin abbas radiyallahu anhuma tó sọ òun náà ni pé kullu dhanbin asallahu an yaghfirahu illa al-qatl gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ Ọlọ́run lè forí rẹ̀ jiyàn àyàfi ẹni tó bá ṣe kú pààyàn bó tilẹ̀ jẹ́ pé gbàgbọ́ ahli sunnati wal jama'a òun náà ní pé gbogbo ẹni tó bá ṣe kú pààyàn tí wọn ò tiẹ̀ pa òun náà nílé ayé tí ò sì ṣẹbọ sọ́lọ̀ wọn bá wa yóò máa bẹ tahtal mashi'a in sha'a Allahu afa an wa eléyìí tó túmọ̀ sí wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣekú pa ọmọlàkejì rẹ̀ o kọ́dọ̀ gbọ́dọ̀ fi dábàá ó tiẹ̀ gbọ́dọ̀ fi ṣàwàdà gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ kẹ́nìkan kan pọ̀ ọ gbọ́dọ̀ dábàá pọ̀ pa ẹnìkan kan nítorí pé tó o bá pa ń pé ó rí òun àtòdìjẹ rẹ̀ lórí ń pé yóò bọ́ sí fún ọ àtòdìjẹ rẹ̀ ni yóò bọ́ sí fún ọ kí ló wá fẹ́ pa sí i ìwọ kọ́ lọ lẹ̀mí rẹ̀ ọlọ́run ọba lọ lẹ̀mí rẹ̀ àti bá sì wọ ọlọ́run ló lè gbẹ̀mí ẹrú rẹ̀ torí ẹ̀ wọ́n á máa fi ṣe fáàrí pé wọ́n àfa àpààyàn ni wọ́ àfa àkọ́tàlì àpààyàn ni wọ́ èèyàn dàbí ó kọ́ rí ó fi ṣe lẹ̀kẹ́ kó gbé ọrùn káwọn èèyàn tètè dọ́ ọmọ bàbá ti yọ ọlọ́ọ̀kan pọ̀ daràn ló ń bọ̀ yẹn kó jẹ́ kí wọ́n bọ̀ fi ṣe aka kọ́tàlì a'udhu billahi minash shaitani rajim kí ló ṣe tó fi jẹ́ pé bíi ká bà tọmọlàkejì jẹ́ bíi ká pa á ìní máa ṣe ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ agboolé kó tú ọ̀pọ̀lọpọ̀ agboolé nílẹ̀ Yorùbá yìí ló ti dahoro gbogbo àwọn ọ̀dọ́ ti sá nítorí pé ìgbàgbọ́ wọn ni pé àwọn bàbá kan pa wọn àwọn ìyá kan pa wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé wa ń di àlàpà ilé ń di ahoro látàrí àwọn àwa abú àwọn àwa àwọn àwa pálapàla rádaràda tí gbogbo ẹ̀ ń já sí pé à ń ṣekú para wa nípa àbòsí ẹ̀mí tẹ̀yìn ò lè dá ó sì wá rọ̀ yín lọ́rùn láti pẹ́ gbà. alhamdulilayi àwọn ọ̀rọ̀ náà ni a ti gbọ́ yẹn abẹ́ Allah subhanahu ó bá a ṣe àlékún yìí mọ́ àwọn olùmọ́ kó bá a lé wọn kún lórí dáadáa ní ayé ń bí àti ní àlọ́kẹ̀yàwó ẹ̀yin olùwà ní abẹ́ eléyìí ẹnìkan béèrè wípé tí ó bá já wípé ó jẹ ẹnìkan lówó kò wá mọ̀nà tó fi lè rí ẹni náà mọ́ tàbí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀nà wo ni ó gbà tí ó fi rí owó yìí san ṣó lè fi ṣe sàárà. alhamdulilayi ẹni tá a bá jẹ lówó àwa aláàmọ̀nà tá a fi lè rí àbá àwọn mọ̀lẹ́bí rẹ̀ á owó yẹn á lọ́wọ́ àwọn á máa fi eléyìí á máa fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn ẹni tá a rò pé wọ́n lè mà tó bá jọ máa lu yín ni nínú lu yín náà tó bá jọ máa lu bòmíì lọ́dọ̀ àwọn aráàlú rẹ̀ tó bá jọ máa dúgbò yín ni ládùúgbò yín náà tó bá jẹ́ pọ́ máa dúgbò míì ni ládùúgbò tiẹ̀ ẹ̀ máa fi wẹ́lọ̀ títí tọ́lọ̀ wọn bó fi ṣe rere tẹ́ ẹ bá wá rí kò sí nǹkan tó burú kẹ́ ẹ̀ tí owó wípé owó yìí owó lágbájá tí mo yá lọ́dọ̀ rẹ̀ ni ntí mo mọ̀ ládìrẹ́sì rẹ̀ àwọn adébẹ̀ àbá ń bẹ̀ mọ́ ntí ẹ̀gbúrò rẹ̀ mọ́ bó ti kú ni bó sì wà láàyè títí tí mo fi kú torí ẹ̀ ẹ̀yin tẹ́ jogún mi ẹ̀yin náà tẹ̀síwájú láti máa fi wẹ́lọ̀ tẹ́ bá wá wá títí tẹ́ bá rí àjẹpẹ́ lè fi ṣe sàrà lórúkọ pé kọ́lọ́ ọmúládàá rẹ̀ kọ́lọ́ ọmú bá. alhamdulilayi kí Allah subhanahu wa ta'ala bá ṣàlékún ìmọ̀ yín lábẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí ẹ̀ ń bá a sọ̀rọ̀ ní nǹkan kúfúrò báwo ni ti ẹni tó jẹ́ wípé ó lomi sẹ́mísẹ́mì ó ń fi wọ́n gbogbo àwọn àyíká ilé rẹ̀ tàbí ibi ìtajà rẹ̀ láti lè má bàtà kí ni ìdájọ́ ilé. eléyìí ọ̀tọ̀ kọ̀tọ̀ omi zamzam ó wúlò ó sì ṣàǹfààní kò sómi tó wúlò tó ṣàǹfààní tó nínú gbogbo omi tí ń bẹ nílé ayé yìí mùsùlùmí sì yẹ kí wọ́n ka omi zamzam yìí kí wọ́n à ń fẹ́ kékéèyàn mu kó sì máa mú kọ́ mọ̀pọ̀ tóun nígbà tẹ́ ẹ bá sì fi gbé mu kẹ́ ẹ ṣàdúrà sí bẹ́ẹ̀ ní ṣe ń fẹ́ kọ́rọ̀ yẹn ó rí ní dáadáa táyé ni àbítà kìyàmà ẹ tọrọ rẹ̀ ẹ wá mú mi yìí le pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọba gbàdúrà yín àmọ́ pàmò wa wọn sí ṣọ́ọ̀pù wa àmọ́ wọn sílé ìtajà wa eléyìí ò sí nínú ìlànà. الحمد لله تبات الدنيا على بقنا عتمة سواد لوري تنيمنا القرآن السنة السلام عليكم ورحمة الله وبركاته